الحمد لله بديع السماوات والأرض خالق الألوان والأشكال والصلاة والسلام على من تركنا على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان في الأقوال والأعمال وبعد السلام عليكم ورحمة الله وبركاته أراكم أولو الله سبحانه وتعالى الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وباتي وتواصلنا وباتي في ومنا نصي وجونا تاوي في في الإسلام وما كنا لنهتدي لولا ان هدانا الله ààlè mọ̀nà pẹ̀lú ìmọ̀ wa àbí agbára wa àbí ọgbọ́n wa àbí ìrònú wa láwùlà àdáná lọ tí kìí bá ṣe pé ọlọ́run ọba Allah subhanahu wa ọba fọ́nà mọ́ wa tí kìí bá ṣe pé nítorí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bá fọ́ọ̀nà mọ́ wa a ní ọgbọ́n kan bẹ́ẹ̀ la lágbára kan tá a lè fi mọ̀nà eléyìí tó túmọ̀ sí pé ìmọ̀nà ìkẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni àánú ọlọ́run ọba lórí ẹ̀dá yìí adúpẹ́ fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lórí oore àti ìkẹ́ àti ìdẹ̀ra ìmọ̀nà eléyìí tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa. abẹ́lẹ́ wọn ọba Allah subhanahu wa ta'ala yazidana min fadlihi kọ́lọ́run ọba kí ó lé wa kún nínú ọlá rẹ̀. adẹ́nbi ọlọ́run ọba jalla wa azza. أن يعلمنا ما ينفعنا وأن ينفعنا بما علمنا وأن يزيدنا علما kọ́lọ́mọ̀ bá Allah subhanahu wa ta'ala kó jẹ́ kó sáǹfààní fún wa àwọn ọmọ tọ́lọ́mọ̀ bá lẹ́gbẹ́rẹ́ fi máa wá kọ́lọ́mọ̀ bá kó sì fi máa wá àwọn ìmọ̀ tí ó máa sáǹfààní fún wa nílé ayé àti ní gbangba alkiyama kọ́lọ́mọ̀ bá Allah subhanahu wa kó lè wa kún ní mímọ̀ ọlájọ́ kan sọ lọ́wọ́ bá Allah subhanahu wa mo jẹ́rìí pé kò sẹ́ni kankan tó tọ́ láti máa jọ́sìn fún àfi Olúwa Allah subhanahu wa ta'ala nìkan wọ́n sì jẹ́rìí pé anabi sallallahu alaihi wasallam ẹrú ọlọ́wọ́n ba òjíṣẹ́ ọlọ́wọ́n ba ni àlékún ìkẹ́ ọlọ́wọ́n ba àánú ọlọ́wọ́n ba kó máa bá aṣáájú ẹ̀dá anabi sallallahu alaihi wa alihi wasallam kó bá wọn alẹ́ àtàwọn sọ̀hábà ẹ̀ kó bá gbẹ̀ni kọ̀ọ̀kan wa náà àtàwọn tí ó máa wá lẹ́yìn wa lórí ìlànà yìí títí ọjọ́ gbèrè alkiyama abẹ́lúwa kójú ọjà rẹ̀ kó má yọ ẹsẹ̀ wa kó má yẹ ẹsẹ̀ àlékún istiqama ọlọ́run bá kó máa ṣe fún wa. dánilẹ́kọ̀ọ́ tí a máa gbọ́ ní àkókò tá a wà yìí kò náà dánilẹ́kọ̀ọ́ tí a ma sí hadithu sabah fajiri talk ìdánilẹ́kọ̀ọ́ ìgbajúmọ̀ pẹ̀lú kíkà tírà àwọn onímọ̀ Islam àwọn warasatul anbiya àwọn tí wọ́n jogún àwọn ànábì ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala ìpèpè àwọn ànábì ọlọ́wọ́n ọba ìmà ilé ìtọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala fi hàn àwọn ànábì ọlọ́wọ́n ọba àwọn tí wọ́n jogún ẹ̀ nígbà tí kò ní sí àwọn ànábì ọlọ́wọ́n ọba lórí ilẹ̀ mọ́. àwọn tíra yìí la ń kanú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ṣùgbọ́n láti ìgbà tí Ramadan ti àti dá àwọn tíra yẹn dúró nítorí kálí ní al-iqbalu tammu fún al-Qur'an al-Karim kálí ní ìgbájúmọ́ tó pé pérépéré fún al-Qur'an al-Karim nítorí sísẹ́ta tí ọlọ́run Allah subhanahu wa ta'ala sa oṣù ilẹ́ta pẹ̀lú al oṣù Ramadan shahru al-Qur'an oṣù al ni so nítorí ẹ̀ nínú àwọn ìbáàdà ìjọsìn ilé tó tóbi tá a máa fi ń sin lọ́wọ́ bá tá a máa fi ń súnmọ́ lọ́wọ́ bá Allah subhanahu wa fi hadha ash nínú oṣù alálùbáríkà yìí òun náà ni al-Qur'an tilawatan wa tafsiran ní kíkà àti ní sísàlàyé ìtumọ̀ rẹ̀ nínú àwọn kan tá a máa fi ń túmọ̀ tá a máa fi ń sin lọ́wọ́ bá nínú oṣù Ramadan nínú torí ẹ̀ ni kika ati ni sisalaye itumo re kan ta a fi n tumo ta a fi n sin lowo ba ninu osu ramadan tori e ni afi fún al al-Karim. torí ẹ̀ ni a fi bízì pẹ̀lú alukur'an karim tí a dẹ̀ ń bẹ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kó gbà ní ìjọsìn lọ́wọ́ wa. إنه ولي ذلك والقادر عليه وبالإجابة جدير ولا حول ولا قوة إلا بالله وإنه نعم المولى ونعم النصير àbákan ah, náà à ń kí wa kú ìpalẹ̀mọ́ ọdún abílùwà kójọ jàre kí ó jẹ́ kí ọdún náà kí ó bá wa láyé kó sì bá wa láyé rọrùn àwọn bíbú àṣírí tí a fi sọdún náà kọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó dáhùn kó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa kan sọ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kí alé sọdún má jẹ́ ká sọdún àmọ́ sì jẹ́ kí a sọdún ìbànújẹ́ o ọlọ́jẹ́ kan sọ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala. òní ni ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù Ramadan ọdún 1443 lẹ́yìn hijira nabi sallallahu alayhi wa sallam láti ìlú Makka lọ sí ìlú Madina lónìí pẹ̀lú gbọ́lọ́wọ́ bá Allah subhanahu wa a máa tẹ̀síwájú nínú tafsiru تفسير سورة الأعلى تفسير سورة الأعلى إتما سورة الأعلى هناني أما تسواج لونية pẹ̀lú gbọ́lọ́wọ́ ọba jalla wa az lórí ayà alákọ̀ọ́kọ́ náà ni a ṣì ti máa bá tafsiru lọ láàárọ̀ yìí lórí ayà alákọ̀ọ́kọ́ náà ni أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى إليه يا لك قولنا سورة الأعلى eléyìí tí a ti ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ àlàyé kan lórí ṣùgbọ́n pẹ̀lú gọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala a máa tẹ̀síwájú pẹ̀lú àwọn àlékún àlàyé lórí àyà yìí a máa tẹ̀síwájú àìlè tá a máa fi máa lé àwọn àlàyé tí a ti ṣe tẹ́lẹ̀ lórí àyà yìí ọlọ́wọ́ bá Allah subhanahu ó ń pa nabi sallallahu alaihi wasallam láṣẹ ilé ìta sì ti mọ̀ wípé ìdájọ́ ọ̀rọ̀ kọ ànábì sallallahu alaihi wasallam òun náà ni ìdájọ́ ọ̀rọ̀ kọ gbogbo àlùmọ́ rẹ̀ الخطاب الموجه إلى النبي صلى الله عليه وسلم خطاب موجه لجميع الأمة ìdájọ́ ọ̀rọ̀ kọ ànábì sallallahu alaihi wasallam òun náà ni ìdájọ́ ọ̀rọ̀ kọ gbogbo àlùmọ́ rẹ̀ illa idha dalla على اختصاصه سبحانه وتعالى بهذا الخطاب àyàfi tí ẹ̀rí bá tọ́ka sí wípé ìbánisọ̀rọ̀ yìí o ànábì nìkan ló ní tá a bá rí pé ànábì sallallahu alaihi wasallam nìkan lọ́lọ́wọ́ bá alẹ́kẹ́ látàlẹ́sà pẹ̀lú ìdájú ọ̀rọ̀ kan nìyẹn ànábì nìkan lọ́lọ́wọ́ bá alẹ́kẹ́ lá òun nìkan lọ́yà kú aslu ni pé tí wọ́n bá dájú ọ̀rọ̀ kọ ànábì sallallahu alaihi wasallam wọ́n dájú ọ̀rọ̀ kọ gbogbo àlùmọ́ rẹ̀ náà nìyẹn aslu nìyẹn nǹkan tí ó wá gbé ọ̀rọ̀ kú lórí aslu yìí nìyẹn ni pé ìpìnlẹ̀ ni pé n tó jẹ́ ìpìnlẹ̀ tí a máa fi ń gbàgbọ́ yí ẹ̀sìn tá a sì máa fi ń túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba àtọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó jẹ́ ìpìlẹ̀ òun náà ni pé ìdájú ọ̀rọ̀ kọ anábì sallallahu alaihi wasallam tá a bá ti rí a ti gbọ́ yé àbí kí n sọ pé a gbọ́dọ̀ gbọ́ yé wípé gbogbo àlùmọ́ anábì sallallahu alaihi ni wọ́n ti kó sínú ìdájú ọ̀rọ̀ kọ yìí. الأمة المحمدية صلى الله عليه وسلم داخلة في هذا الخطاب الأمة النبي صلى الله عليه وسلم وتوانو ìdájọ́ ọ̀rọ̀ kan yẹn eléyìí ni ìpìlẹ̀ èyí tí a máa ma àgbọ́yé ẹ̀sìn lé lórí nǹkan tí ó wà gbé ìtumọ̀ yẹn àbí àgbọ́yé yẹn kó lórí ìtumọ̀ yẹn lórí ìpìlẹ̀ yẹn ẹ̀rí ni yóò jẹ́ kó yọ pé eléyìí báyìí o ànábì nìkan lọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala ló ń bá wí ànábì nìkan lọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala ló ń bá sọ̀rọ̀ níbi bí tá a bá ti rẹ́rìí ni látò máa tú bẹ́ẹ̀ tí o bá ti sẹ́rìí kankan tí o sọ fún apá ànábì nìkan lọ́lọ́run bá ń bá wí gbogbo àdìgún mọ̀ ni. sabbih isma rabbikal a'la nítòótọ́ anabi sallallahu alaihi wasallam lọ́lọ́wọ́ bá alikẹ́lá dájúkọ lọ́lọ́wọ́ bá ń pa aláṣẹ òun lọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ń bá wí níbi bí ipé kó fọ orúkọ ọlọ́wọ́ bá rẹ̀ ọba tó ga jùlọ kó fọ mọ́ sabbih isma rabbikal a'la sabbih sabbih isma sabbih isma orúkọ rabbika ọlọ́wọ́ bá sí àfọ̀mọ́ àwọn orúkọ ọlọ́run ọba rẹ̀ al-a'la ọba tí ó ga jùlọ sí àfọ̀mọ́ àwọn orúkọ ọlọ́run ọba rẹ̀ ọba tó dá ọ ọba tí ó ń pèsè jíjẹ múmu fún ọ ọba tí ó ń darí ìṣẹ̀mí ayé rẹ ọba tó ní kápá lé ọ lórí ọba tí ò ń sìn olùsìn rẹ eléyìí báyìí náà ń pè ní rọ́bù sabbihisma rabbikal a'la àwọn orúkọ ọlọ́run ọba ọba tó dá ọ fọ̀ wọ́n mọ́ ṣe àfọ̀mọ́ wọn kúrò níbi àwọn nǹkan tí kò lẹ́tọ̀ọ́ láti fi tì sí ibi orúkọ yìí kúrò níbi àwọn nǹkan tí ò lẹ́tọ̀ọ́ sí orúkọ yìí ṣe àfọmọ́ orúkọ ọlọ́run àwọn orúkọ ọlọ́run ọba rẹ kúrò níbi àwọn nǹkan fọ orúkọ ọlọ́run ọba àwọn orúkọ ọlọ́run ọba rẹ àwọn orúkọ ọlọ́run ọba rẹ mọ́ tẹ́bá wò ẹ́ rí i pé mo ń àwọn nítorí pé ismu bí báyìí nǹkan ẹyọ kan ni tá a kàfi ọ̀rọ̀ tó ń dá lé tó ń dá lórí nǹkan ẹyọ kan táwa ṣàfitì rẹ̀ sórí ọ̀rọ̀ tá ẹ̀ sí ara ọ̀rọ̀ míì so ismu rabbika ismu rabb hmm? mudaf àti mudaf ilé ìyẹn ó ṣe báyìí so nítorí ẹ ismu rabbika tàbá fẹ́ ṣe ẹ̀rọ ọgbọ̀n so a sọ pé ismu yẹn á ní abẹ́ẹ̀kọ́ ni rabbi yẹn a sọ pé awa ní kafu yẹn ó ti bá yìí sìn so a ní fún ilé abẹ́ẹ̀kọ́ ni a ní kafu yẹn domirul mukhatab almuttasil abẹ́ẹ̀kọ́ ni so مبني على الفتح في محل الجر مضاف إليه àbí tó báyìí ṣe ìrọ́bù ẹ̀ ó túmọ̀ sí pé si ń sin mufradun nù ọba ọ̀fìn àbí òfin tó dẹ̀ ti wà ńlẹ̀ nínú ọmọ usul òní pé tá bá ti rí mufradun mudaf orúkọ ẹyọ kan tá a ṣe ìzọ́fà rẹ̀ tá a ṣàfitì rẹ̀ tá a rọ orúkọ yóò máa túmọ̀ kíni yóò máa túmọ̀ nínú àwọn nínú àwọn nǹkan tó máa ń túmọ̀ gbogbo sòtí wàá máa túmọ̀ tá a bá fẹ́ túmọ̀ ayé àyíṣẹ́ wa ni sabbih isma rabbikal a'la rí ànábì máa fọ àwọn orúkọ ọlọ́run ọba rẹ ọba tó ga jùlọ máa fọ àwọn orúkọ yẹn mọ́ máa fọ wọn mọ́ naam al-a'la eléyìí ó ṣe déédéé jùlọ nínú túmọ̀ ó ní pé ká sọ pé al-a'la yẹn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni ó ń bá wí ọba rẹ ọba tó ga jùlọ torípa àwọn mi sọ yí pé al-a'la yẹn so yí pé ó ń ròyìn orúkọ ọlọ́run ọba ni pé orúkọ ọlọ́run ọba eléyìí tó ga jùlọ ẹ máa sàfọ̀ máa orúkọ ọlọ́run ọba rẹ eléyìí tó ga jùlọ wọ́n pé àwọn náà làwọn orúkọ tó ga jùlọ àwọn kan sọ wípé al-a'la yẹn yẹn ni pé ọlọ́run ọba rẹ ọba tó ga jù lọ máa ṣàfọ̀mọ́ àwọn orúkọ rẹ̀. naam at-tasbih tọ́lọ́wọ́n bá lè kẹ́lá pa ànábì láti ẹ̀bí kó máa ṣe ń bí àfọ̀mọ́ eléyìí tọ́lọ́wọ́n bá lè kẹ́lá pa ànábì láti ẹ̀bí kó máa ṣe ń bí bí ṣé ọlọ́wọ́n bá gangan lẹ ànábì ní lọ́lọ́wọ́n bá ní kánábì máa ṣàfọ̀mọ́ rẹ̀ ni ṣé ọlọ́wọ́n bá lè kẹ́lá gangan lọ́lọ́wọ́n bá pa ànábì láti yé pé kí ànábì máa ṣàfọ̀mọ́ fún ni àbí àwọn orúkọ ọlọ́run ẹ dákun fẹ́ fọkàn bá mi lọ. ram tún yé ǹjẹ́ àwọn ǹjẹ́ àwọn orúkọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọ́run ní kánẹ́bì máa fọ̀mọ́ ni àti ẹtọ́lọ́run ọba ní kílápà ànábì bíi kọ́ máa ṣàfọ̀mọ́ ǹjẹ́ àwọn orúkọ ọlọ́run ọba lọ́run ní kánẹ́bì máa fọ̀mọ́ ni àbọ́lọ́run ọba gẹ́gẹ́ fúnra rẹ̀ lọ́lọ́run ọba ní kánẹ́bì máa fọ̀mọ́ ọ̀rọ̀ méjì ló wà ní orí eléyìí báyìí lọ́dọ̀ àwọn almufassirun lọ́dọ̀ àwọn àfáà ní tafsir tábàlọ́ka àwọn kútùbù tafsir tábàlọ́ka àwọn tíra tafsir tùwárí àwọn ọ̀rọ̀ yìí lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n kọ àwọn tíra wọ̀nyí àwọn míì sọ wípé ọlọ́run ọba gangan lọ́lọ́run ọba ń pa ànábì láti ẹbí máa fọ́ mọ́ pé àṣẹ́tọ́lọ́run ọba àlekẹ́lá ń pa nẹ́bí bí kọ́ máa ṣàfọ̀mọ́ yìí ọlọ́run ọba gangan lànẹ́bí ní kí lọ́lọ́run ọba àlekẹ́lá ní kánẹ́bí máa fọ̀mọ́ àwọn kan yìí sọ yìí pé àwọn orúkọ ọlọ́run ọba òun ni ọlọ́run ọba ní kánẹ́bí máa ṣàfọ̀mọ́ rẹ̀ ibi tí ìyapa yìí ṣẹlẹ̀ ni pé ṣé al-ismu òun náà ni al-musamma ni àbí ó yàtọ̀ síra wọn ìyẹn ni pé ṣé orúkọ tóun gangan náà ni ẹni tó lórúkọ ni àbẹ́ni tó lórúkọ yàtọ̀ sórúkọ sẹ́ǹgbọ́n mi yé hali ismu huwa musamma amla ǹjẹ́ orúkọ sóun náà ni ẹni tó lórúkọ ni àbí ẹni tó lórúkọ ọ̀tọ̀ orúkọ ọ̀tọ̀ sẹ́ẹ̀rí ẹ̀ ń gbọ́n mi yé rárá bí tí ìyapa ti ṣẹlẹ̀ nìyẹn àwọn tó ń gbà wípé àwọn kan gbà wípé al-ismu huwa al-musamma àwọn kan gbà bẹ́ẹ̀ pé orúkọ o òun náà lẹni tó lórúkọ yẹn orúkọ òun náà ni ẹni tó lórúkọ nǹkan kan náà ni méjèèjì méjèèjì yẹn nǹkan ẹyọkan péré náà ni àtorúkọ àtẹni tó lórúkọ nǹkan ẹyọkan péré ni àwọn méjèèjì àwọn kan sì gbà yí pé orúkọ ọ̀tọ̀ ẹni tó lórúkọ ọ̀tọ̀ ìgbàtí bàbá wa al-allama muhammadul amin ash-shinqiti rahmatullah alayhi tí wọ́n ń sọ̀rọ̀ nípa áyà yìí wọ́n sọ̀rọ̀ papọ̀ pẹ̀lú áyà wà ní ìgbẹ̀yìn suratul Naam? فسبح فسبح اسم ربك العظيم فسبح اسم ربك العظيم وصرف wọ́n sọ̀rọ̀ nípa àyà yẹn papọ̀ mọ́ àyà yìí torí pé àwọn àyà méjèèjì yẹn jọra wọn fasabbih isma rabbikal azim àti sabbih isma rabbikal a'la àwọn àyà méjèèjì yẹn ṣe kí ni ó jọra wọn nítorí ẹ̀ ló jẹ́ sí pé wọ́n sọ̀rọ̀ papọ̀ lórí àyà méjèèjì yẹn ni. náà síwájú kí n tó lọ síbi ọ̀rọ̀ tí wọ́n sọ ní àyà tó gbẹ̀yìn Suratul Waqi'ah tó ní fasabbih isma rabbikal azim níbi bí ìgbà tó ń sọ̀rọ̀ nípa sabbih isma rabbikal a'la wọ́n ní والأمر بالتسبيح هنا منصب, منصب على, على اسم ربك والأمر بالتسبيح هنا منصب على اسم ربك وني أتطلع بالك يقع النبي تقول ما صفما ní àyè tàà wáyí nínú àyà tàà wáyí àṣẹ tọ́nà ọba Allah subhanahu wa ta'ala pa nẹ́bì tọ́lọ́mọ bá nìkan pa nẹ́bì níbi tá a wà yìí mò ń sọ bóun aláṣẹ ọ̀rọ̀ bì wọ́n ní àṣẹ yẹn ní tó ń dá lórí òun náà ni orúkọ àwọn orúkọ ọlọ́wọ́n ọba lọ́lọ́wọ́n ọba ní káàdì máa fọ̀ mọ́ kí n ṣe ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ ni ntọ́lọ́wọ́n ọba nìkan pa nẹ́bì láṣẹ ń bí òun ní pé máa ṣàfọ̀mọ́ àwọn orúkọ ọlọ́wọ́n ọba rẹ̀ mò ń sọ bóun aláṣẹ ọ̀rọ̀ wà fi àyà tí ń ó جاء الأمر بتسبيح الله تعالى كقوله ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا وني níbi àwọn àyà mi àṣẹ wá wípé ká nàbí sallallahu alaihi wasallam kọ́ máa fọ ọlọ́run ọba gẹ̀gẹ̀ mọ́ pé ìsàfọmọ́ ọlọ́run ọba àwọn àyà mi wá lórí ìyẹn tọ́lọ́run ọba lè fi láti pàdánù láti pé máa fọ ọlọ́run ọba mọ́ tó yàtọ̀ sí eléyìí báyìí pé eléyìí báyìí nítọ́lọ́ ọba àdékẹ́lá pàdé bí láti ẹnbí òun náà ni pé máa fọ àwọn orúkọ ọlọ́run ọba rẹ mọ́ pé láwọn àyè ní inú àyà míì lọ́lọ́run ọba àdékẹ́lá ti pàdé bí láti ẹbí kọ́ máa fọ ọlọ́run ọba gẹ̀gẹ̀ mọ́. wọ́n ní ẹgbẹ́ igbó lọ́nà ọba sọ pé wàmínà léyìlì fásitì ìyẹn ni kìí ṣe gbogbo òru mẹ́ni àtẹ̀bẹ̀rẹ̀ rí ìyà ẹni pé mo bá àdù mú apá kan nínú òru paríkù sáàtì labarkatì mú apá kan nínú òru wàmínà léyìlì fásitìjúdẹ̀ láhù mú apá kan nínú òru láti máa fi forí kalẹ̀ fọ́lọ́wọ́ba Allah subhanahu wa ta'ala máa fi yẹn náfílà ọlọ́run fi haqqi nàbí tahajjud wájibù ní fún nàbí sallallahu alaihi wasallam ọlọ́run ọba wa ní wasabbihu wa máa fọ ọlọ́run ọba mọ́ nínú àwọn nǹkan tánàbí tó máa ń ṣe lóru òun náà ni kó máa sàfọ̀mọ́ fọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala laylan tawila ní òru tawila tó gùn máa ṣàfọ̀mọ́ tó gùn máa lo àsìkò tó gùn lóru láti máa fọ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala mọ́ so clear ẹ̀rí pàṣẹ ń bí báyìí ìtọ́lọ̀ wà lè kárápà nẹ́bí láti ẹ̀bí níbi kọ́ máa fọ ọlọ́run ọba gẹ̀gẹ̀ mọ́ wa sabbihu abẹ́ẹ̀kọ́ ni máa ṣàfọ̀mọ́ fọ́lọ́run ọba laylan tawila fún àsìkò tó gùn lóru nínú àwọn ayé àtọ́lọ́wọ́n bá nìkẹ́ ti pàdánù láṣẹ pé kọ́ máa ṣàfọ̀mọ́ fọ́lọ́wọ́n bá gàgàn nìyẹn kọ́ máa fọ́lọ́wọ́n bá mọ́ nìyẹn. wàmíìtì àti kíkẹ́ bí àpèjúwe ayé àyí náà tọ́lọ́wọ́n bá nìkẹ́ sọ pé fasubhanallahi hina tumsun wa hina tusbihun fasubhanallah khabaru ló wá ṣùgbọ́n bí máa ìgbà míì kọ́bárù ó wà fi ẹ́ pé ìtumọ̀ ìṣá òní ọmọ túmọ̀ sí kọ́bárù ni ìfúnni nírò ṣùgbọ́n tó jẹ́ pé ìtumọ̀ rẹ̀ ìpani láti ẹni ìsìnkọ́lọ́ wọn bá ń fún wa nírò fasubhanallah ẹ ẹ máa ṣe àfọ̀mọ́ ọlọ́run ọba lọ ẹ máa fọ ọlọ́run mọ́ bá ti tú nìyẹn fasubhanallah máa fọ ọlọ́run mọ́ so ẹ̀rí pé rírí ọlọ́wọ́ bá gẹ́gẹ́ ni wọ́n pa wá láṣẹ káṣe kí ni kásàfọ̀mọ́ fún àbí hìnà tùmsùn ẹ máa fọ ọlọ́wọ́ bá mọ́ hìnà tùmsùn nígbà tó bá dé àsìkò mọ̀sá nígbà tí ẹ bá wọ inú ọ̀rọ̀lẹ́ nígbà tí ẹ bá di ọ̀rọ̀lẹ́ láyé hìnà tùmsùn nígbà ẹ bá di ọ̀rọ̀lẹ́ láyé torí pé amsa yumsi fòye báyìí sí afààlà eléyìí tó ń túmọ̀ àdùkúlù fi ṣe yìí الدخول في شيء مكانا كان أو زمانا أنيا الدخول في شيء مكانا كان أو زمانا كاونون كاكا yálà ń ta wọnú ẹ̀yẹn ààyè lọ́jẹ́ ni tàbá wọnú ààyè kan ẹ́ tó bá yẹpá ààyè la wọnú ẹ̀ ni yálà ààyè la wọnú ẹ̀ ni àbí àsìkò kan la wọnú rẹ̀ tàbá wọnú nkẹ́kẹ́ tàbá sọ pé a wọnú nínú òṣùwọ̀n tá a máa ń lò láti fi túmọ̀ pé a ti wọnú nǹkan tó bá yẹ pé inú ààyè náà láwọ̀ òun lá lò tó bá yẹ pé inú àsìkò kan náà láwọ̀ òun lá lò ni afààlà tó bá sọ pé amsa ìtumọ̀ ni pé ọ wọnú àsìkò rọ̀lẹ́ ó di rọ̀lẹ́ nù tó yí àrí ṣíyìnà tùsù ọlọ́run ọba ní tí rọ̀lẹ́ bá bá yín láyé nígbàtẹ́ bá dìrọ̀lẹ́ bá dìrọ̀lẹ́ ẹ wàhíyìnà tusbihun àti nígbà tí ẹ bá mọ́júmọ́ kí lọ́lọ́wọ́n bá nígbà ká mọ́ ṣe ń bí ká mọ́ fọ ọlọ́wọ́n ọba mọ́ ọlọ́wọ́n bá gẹ́gẹ́ ní lọ́lọ́wọ́n bá ní ká mọ́ sàfọ̀mọ́ fún bí àbí nínú àwọn àyà tí ó ń azkaru sabah wal masa òní ẹ̀ ẹ̀ pọ́lọ́wọ́n bá ní kí lárúdì sọ fún wa bẹ́ẹ̀ abẹ́kọ́ ni نعم. Ah. nínú àwọn àyà tó tó rí bẹ́ẹ̀ òun náà ni subhana rabbika rabbil izzati amma yasifun subhana rabbika rabbil izzati amma yasifun mímọ́ ni fún olúwa rẹ̀ mímọ́ máa ṣàfọ̀mọ́ fún ọlọ́run ọba rẹ rabbil ọba alágbára ọba bíi àmà yọsifun máa fọ ọlọ́run ọba máa kú níbi tí wọ́n fi ń ọba pọ́lọ́run ọba àlùkẹ́lá bímọ ọlọ́run ọba máa ọba Allah ọba lórogún fọlọ́run ọba máa ọba pẹ̀lú pé ọlọ́run ọba ahun ni ọba máa gbogbo àwọn nǹkan ni àmà wọ́n fi orogún ti sọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fọ́lọ́run ọba mako bẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun naam bàbá wá sọ wípé fakhtulifa fi hadhihi al-aya àwọn onímọ̀ ṣe yapa lórí aya yìí lórí aya o sabbih isma rabbikal a'la àwọn onímọ̀ yapa lórí ẹ̀ halil muradu tasbihullahi subhana ìyapa tó wà láàrin àwọn onímọ̀ ni pé ǹjẹ́ in tí wọ́n gbà lérò ń bí òun náà ní ká fọ ọlọ́run ọba gangan ká fọ ọlọ́run ọba yẹn mọ́ mímọ́ fọ ọlọ́run ọba náà sóhun gangan sí in tí wọ́n gbà lérò nìyẹn pé sí àwọn orúkọ ọlọ́run ọba mọ́ ọba tó ga ṣe pé ọ̀rọ̀ méjì nù àbí kàmá huwa huna ẹgẹ́ bó yẹ sí pé ọwá láyé ibi tá a wà yìí ẹ̀rí pé ń tọ́wá láyé ibi tá a wà yìí ni pé ẹ máa ṣàfọ̀mọ́ orúkọ àwọn orúkọ ọlọ́run ọba rẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni so ṣé bó ṣe wáyé pé àwọn orúkọ ọlọ́run ọba yẹn gẹ́gẹ́ lọ́wọ́ ní kádẹ́bí ثم اختلف في المراد بتسبيح اسم الله تعالى lẹ́yìn náà wọ́n tún wá ṣe wọ́n tún wá yapa ìyapa míì tún wá ṣe kí ni ìyapa míì tún wá wáyé ìyapa míì tún ṣẹlẹ̀ ìyapa yẹn orí kí wọ́n yapa lé lórí wọ́n yapa lórí wípé wọ́n yapa nípa wọ́n yapa lórí èròǹgbà in tí wọ́n gbà lérò pẹ̀lú kásì àfọ̀mọ́ orúkọ ọlọ́run ọba ọba tó ga àwọn àfáà tó ń yapa lórí ìyẹn náà pé kí ni wọ́n gbà lérò pẹ̀lú pé ká máa ṣàfọ̀mọ́ orúkọ ọlọ́run ọba ọba tó ga jùlọ. wọ́n ní wàjá at masalatul ismi wal musamma mo sọ masala kan fún ilẹ̀ kan mo ní masalatul ismi wal musamma halil ismu huwal musamma amla àbí òun náà pè ní masalatul ismi wal musamma wàjáàt masalatul ismi wal musamma wọ́n ní masala ìdájọ́ al ismu wal musamma lọ́wọ́ dé ìdájọ́ yẹn dé níbi ìyapa yìí ní ìdájọ́ yẹn ti dé ibi tí ìyapa yìí ibi ìyapa yìí ní ìdájọ́ yẹn ti wá ibi tí ìdájọ́ yẹn ti wá ibi ìyapa yìí ẹlákùnsẹ́ ń gbọ́ mi yí masala kan bẹ nínú ẹ̀sìn tá ń pè ní ismi wal musamma ìyapa ń bẹ lórí mas'ala yẹn ibi tó dẹ̀ ti wá rí náà mo wá sàlàyé fún nílẹ̀ kan mo ní tá a bá lọ ka àyà ìgbẹ̀yìn nù suratul waqi'ah bàbá sọ̀rọ̀ nípa mas'alatul ismi wal musamma àbí ká sọ pé wọ́n sọ̀rọ̀ nípa ǹjẹ́ ọlọ́run ọba gangan ni wọ́n ní ká sàfọ̀mọ́ ni àbí orúkọ ọlọ́run ọba níbi àyà yẹn so nítorí pé àyà yẹn àti àyà tí a wá wà ní orí èyí torí pé wọ́n jọra wọn wọ́n kàkó pọ̀ wọ́n kàkó pọ̀ ńbẹ̀ ni ṣùgbà tí wọ́n débi àyà tá wà yìí ibi àyà tá wà yìí so ọ̀rọ̀ wọn tí wọ́n ti sọ nínú ìgbẹ̀yìn sọ́ọ̀tù wá kí àyẹn wọ́n kà lọ gbé wá láti fi ṣàlàyé ọ̀rọ̀ ń bí náà nítorí táwọn sọ́ọ̀mẹ̀ yẹn náà ni ọ̀rọ̀ ń bí náà sọ pé mo sọ pé nǹkan kan náà ni méjèèjì àbí so uh, nígbàtí bàbá wa ń sọ̀rọ̀ láàyè níbi fasabbih bísmi rabbikal azim ẹ̀rí pé bísmi bá káwà níbi ismu yàrí ẹ́ fasabbih bísmi rabbikal azim àbí wọ́n ni innal báha húnà au innal báha innal báha hunaka داخلة على المفعول كدخولها عليه في قوله وهزي إليك بجذع النقلة تساقف عليك رطبا جنية إلي توا نصرة مريم أبي سنبا ملوباي شكو دارو wọ́n ní báà tí innal baha unaka bá àtọ́wà nínú áyà yẹn tọ́wà lọ́hùn yẹn áyà wo eléyìí tó gbẹ̀yìn suratul a'la ah, suratul waqi'a áyà 95 nínú suratul waqi'a tó gbẹ̀yìn suratul waqi'a yẹn wọ́n ní bá àtọ́wà ń bi áyà yẹn dakhilatun 'ala al-maf'uli wọ́n ní bá yẹn ọwọ́lé tọ maf'uli ni kadukhuliha alayhi fi qawlihi gẹ́gẹ́ bó ṣe wọlé tọ́ níbi gbọ́dọ̀ náà bá sọ pé wàhúzí ilayki bi jiz'in nakhlati tusaqit alayka rutban janiyya ọlọ́run bá nìkẹ́lá pa Maryam láṣẹ ńgbà tí ebi ń pa tó jí báyìí sí pé kí ó mi igi dàbídùn igi dàbídùn kó mi tó bá ti mi àwọn dàbídùn tútù yóò máa jábọ́ yóò máa jábọ́ ta ló ti jẹ dàbídùn tútù rí ẹ̀ tí jẹ rí ẹ́ ẹ̀yìn òtútù kọ́ nìyẹn gbígbẹ nìyẹn ájúwà lẹ́ ń sọ yẹn nínú òkè tútù kọ́ nìyẹn gbígbẹ nù gbígbẹ náà ni ó kàn rọ̀ ni. gbígbẹ náà ni gbígbẹ náà ni làbídùn tútù tẹ́ bá ti rí i ẹ̀ní wọn ní ṣẹ̀ṣẹ̀ júwe fún yíṣẹ́ fún yá sí ah, tútù rẹ̀ rí kódà ẹlì mọ́fẹ́ dàmà èso bí ilẹ̀ pè tẹ̀ bá mọ ẹ̀jọ́ ìdájọ́ máa ń sìn so sábà sọ fún yíṣẹ́ àbí yá òjò ń tòótọ́ tó bá gbẹ tán àti òun ló ṣe máa ń hun jọ bí ẹni pọ́ darúgbó báyẹn yóò hun jọ bí ẹ̀kẹ́ arúgbó àgbá ti bá ni tútù rẹ̀ yóò fresh ni ó yẹ báyìí sìn ẹni tó bá ti jẹ́rí máa ń dùn tútù rẹ̀ gẹ́gẹ́ òun ló dáa jù kí ẹ̀mọ̀ fi sínú táà bá rí tútù láyé jẹ ní gbígbẹ́ tá ń jẹun nítorí pààrí tútù ní táà bá rí tútù tútù gẹ́gẹ́ lọ dáa jù ká ti sínú àwẹ̀ ó yẹ báyìí dàbídù tútù yẹn tọ́lọ́run bá àríkẹ́lá ní yóò máa jábọ́ tí mọ́ríyàn bá ti mi so wàhúzí ilé ìkì bí jíze ẹ̀wò bí jíze ìbá àkáwà ń bẹ̀rẹ̀ so wọ́n ní irú báyẹn náà ni bá àti ọwà ń bi fasabbih bismi rabbikal azim so bí bá a ṣe wọlé tọ maf'ul mẹ́ náà ni bá wọlé tọ maf'ul bí náà so wa huzzi ilayka jiz'an nakhlati ni jiz'an nakhla jiz'u yẹ maf'ul ni ó ti báyìí sí bẹ̀tí bá wọlé tọ́lọ́ fi di bi jiz'i so irú ẹ̀ náà ni fasabbih bismi rabbikal azim so tabayọ bá yẹn kó mẹ́yọ jẹ fasabihisma rabbikal azim fasabihisma rabbikal azim ó clear ẹ̀hẹ́ so nínú ààyè yẹn nígbà tó ń sàlàyé ayà yẹn níbi àyẹn wọ́n mọ́rọ̀ yìí ń bẹ̀ wọ́n wá ti ìhálà wọ́n wá tọ́ka lọ síbi àà ọ̀rọ̀ alimami eh, al-Qurtubi nínú tafsir wọn oye báyìí sìn wọ́n wá ṣe wọ́n wá gbé ọ̀rọ̀ yẹn wá alimami al-Qurtubi sọ pé innal isma bi ma'na musamma innal isma wọ́n ní dájúdájú ismu oye báyìí sìn ó túmọ̀ sí al ni al bi ma'na al wọ́n ní ismu àti musamma nǹkan kan náà ni al-ismu bi ma'na al-musamma ìtẹ́ bá ti tú ismu ẹtú sí al-musamma ìtumọ̀ al-ismu òun náà ní kí ni orúkọ al-musamma òun ti yé báyìí kí lorúkọ tẹ̀yìn Abdullah ismu yìí nìyẹn ẹ̀yin tẹ́wájú yìí ẹ̀yin ni musamman ẹ̀yin lẹ̀ ń jẹ́ Abdullah àbí orúkọ yín ni Abdullah so alimami Qurtubi sọ yìí pé àti Abdullah yìí àtẹ̀yin tẹ́jú yìí wọ́n lè nǹkan kan náà nìyí ẹ́ wọ́n ní kò sí yàtọ̀ láàrin orúkọ yín àtẹ̀yin gangan àti alimusamman àti alismu wọ́n ní nǹkan náà ni ẹ́ ọ̀nà ìpè ní masalatul ismi wal musamma واستشهد له من كلام العربي بقول لبيد ìgbà tán fẹ́ mẹ́rin wá lórí pé nǹkan kan náà ni méjèèjì nǹkan ẹyọ kan náà ni méjèèjì ẹyọ kan náà ni pé al-ismu àti al-musamma nǹkan ni nǹkan ni méjèèjì kò yàtọ̀tọ̀ síra wọn so ẹ̀rí tó mú wá lórí yẹn òun náà ni ọ̀rọ̀ àwọn lábáwá náà fi tẹ̀rí so wọ́n wá lọ mú orin kan wá tí làbídì kọ tó ní ilal hauli thumma salami alaykuma wa man yabki hawlan wa man kamilan faqad i'tazara hmm? so orin yẹn náà fi jẹ́rìí wípé tabawo ó ní ilal hauli thumma salami alaykuma so wọ́n ní níbi orin yìí à làbídù sì yàtọ̀ láàrin kíni láàrin orúkọ àti ẹni tó lórúkọ pé nǹkan kan náà ní méjèèjì káwọn gbàrà wọn lásìkò ìgbà tí bàbá wa fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ bàbá wa muhammadu lamina ṣèkíyẹ́tì táwọn fẹ́ sọ̀rọ̀ wọ́n wá ní la yalzamu fi nazari isma bi ma'na huna wọ́n ní nínú ìwòye tàwọn ojú táwọn fi wò wọ́n ní kìí ṣe dandan ní kọjá sí pé orúkọ o àtẹni tó lórúkọ o nǹkan kan náà ní méjèèjì kò ń ṣe dandan o ni kọjá sí pé orúkọ ìdíkọ̀tù ẹni tó lórúkọ nínú ìwòye tàwọn níbi bíi húnà níbi tá a wọ́n ní kìí ṣe dandan ó ní ká sọ wípé kí ni o orúkọ o ìzíkọ́tò o ẹni tó lórúkọ لإمكان قول المرا... كون المراد نص الاسم لإمكان كون المراد ها لإمكان كون المراد نص الاسم لإمكان كون المراد wọ́n ní torí táwọn fi sọ bẹ́ẹ̀ ni pé ó pọ́síbù ó rọrùn dáadáa ó sì ti túbẹ̀ ká sọ wípé in tí wọ́n gbà lérò gẹ́gẹ́gẹ́gẹ́ ni orúkọ gẹ́gẹ́ ni wọ́n gbà lérò pé ó pọ́síbù fún wa bẹ́ẹ̀ li imkani kauni muradi nafsul ismi wọ́n nítorí pé ó rọ̀ wá lọ́rùn pé ká sọ wípé in tí wọ́n gbà lérò òun náà ni orúkọ gẹ́gẹ́ anna wànàzáàhá àkọrù ṣe rí mi gbọ́ báyìí ẹ́ ṣe àbótí ń dàrú kò dàrú wọ́n nítorí pé àwọn orúkọ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala dájúdájú àwọn orúkọ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala alhada fiha àwọn ìjọ kan wọ́n fi ilhadu mẹ́ ṣe pè ní ilhad wọ́n ń porúkọ ọlọ́wọ́ nírọ́ wọ́n ń takò orúkọ ọlọ́run ọba lọ subhanahu wa ta'ala àbí wọ́n ń pọ ọlọ́run ọba lórúkọ tí ò jẹ́ pé báyìí sì àbórúkọ tọ́lọ́run ọba lọ subhanahu wa ta'ala jẹ́ wọn àgbá wọlé naam ara àwọn èèyàn kan tí wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn ìjọ kan ṣe bẹ́ẹ̀ wọ́n ti ilhad ní orúkọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala irú àwọn ìjọ wọn ṣe àwọn sùfíà náà ṣe ìlhádì lórúkọ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala fil haqiqa wọ́n ṣe ìlhádì bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kọ́lá àkọ́kọ́ àwọn kọ́lù kọ́kọ́ fẹ́ kẹ́ mẹ́nubà náà àwọn jahmiya nínú àwọn alfirakul muntasibatu ilal islam àwọn ẹgbẹ́ tó ń fira wọn ti sínú islam orí bá yìí sìn àwọn jahmiya àtàwọn mu'tazila ó tí bá ń sí àwọn jahmiya àtàwọn al-mu'tazila àwọn làkọ́kọ́ ṣùgbọ́n sáájú wọn àwọn mushrikun ṣe kíni wọ́n ti ilhad ní orúkọ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilhadu nìyẹn níbi orúkọ Ọlọ́run wa Allah subhanahu wa so àwọn al-mushrikun náà ṣe ilhad níbi orúkọ Ọlọ́run bá àbí so àwọn náà ṣáájú nínú àwọn fírọ̀kù tó wá fẹ́ra wọn ti sínú Islam wọn làwọn jahmiya àwọn tí ẹni wọ́n wọ́n gba orúkọ Ọlọ́run ọba kankan wọlé gbogbo orúkọ Ọlọ́run ọba náà takò àti gbogbo òròyìn Ọlọ́run wọ́n ní kò sórúkọ kankan fọ́lọ́run kò yìí síròyìn fọ́lọ́run ọba kúfúrú nìyẹn o ó ti bá ní sí àwọn Mu'tazila náà àwọn náà ṣe bẹ́ẹ̀ ó ti yé so náà fi sọ wípé lè anna asma allahi alhada fiha qawmun wa nazzahaha akharun àwọn ìjọ kan torí wọ́n nítorí pé dájúdájú àwọn orúkọ ọlọ́wọ́n bá àwọn ìjọ kan ti níbi bẹ̀ wànàzáhàhà àkọrù àwọn ìjọ mi àwọn ìjọ tó sì kù àwọn tó kù àwọn yòókù àwọn jíkìnì wọ́n fọ orúkọ ọlọ́run ọba mọ́ wọ́n àti ìlhàdù mẹ́ wọ́n fọ orúkọ ọlọ́run ọba wọ́n tàfọ̀mọ́ orúkọ ọlọ́run ọba so àjẹ́sí pé tó bá ti rí bẹ́ẹ̀ tàbá sọ pé sábì hìtìmà rabbikal a'la ó ṣe túbẹ̀ ká sọ pé in tí wọ́n gbà lérò gẹ́gẹ́gẹ́gẹ́ òun náà ni orúkọ ẹgẹ́gẹ́ náà gbà lérò pé eré anábì máa fọ àwọn orúkọ ọlọ́run ọba rẹ̀ mọ́ kúrò níbi ilhad táwọn kan ṣe nípa orúkọ ọlọ́run ọba táwọn ẹlẹ́bọ ń ṣe lásìkò yìí kò tí sáwọn jàmíyà àbí ṣùgbọ́n àwọn wo ní ṣe ìlhádù ń bẹ̀yẹn tọ́lọ́wọ́ bá àdíkíláwà sọ wípé kánàbí máa fọ orúkọ ọlọ́wọ́ ọba má àwọn alìmùsìrìkúùn ó tún pa àwọn alìmùsìrìkúùn nínú àwọn ìjọ tí wọ́n ṣe ìlhádù sí orúkọ ọlọ́wọ́ bá ní àwọn ànábì àtàwọn ìjọ rẹ̀ tó jẹ́ sálàfù tiwa àwọn ni wọ́n ṣe kíni wọ́n àwa tí àwa náà wà ń forúkọ lọ́wọ́n bá mọ́ ìlànà tàwa tààlà wá tẹ̀lé ìlànà àwọn sálà fàbí orùkú kílẹ̀ àbáyà rí bó ṣe rí nù wọ̀wọ̀ sọ́fàá lọ́hù bí annaha bàálígọ́tún rọ́yàtàn husni ووصفها الله بأنها بالغة غاية الحسن tàbí ká sọ pé wa wasafaha Allahu bí annaha balighatu ghayatal husni bí annaha balighatu ghayatal husni Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala wá ròyìn àwọn orúkọ rẹ̀ Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala wasafaha Allah Ọlọ́hun Ọba ròyìn àwọn orúkọ rẹ̀ bí annaha balighatu ghayatal husni wípé dájúdájú àwọn orúkọ ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala ó dé òpin dáadáa ó dópin níbi dáadáa ó dópin níbi dáadáa yẹn ni wípé kò sí dáadáa kan tí àwa ní rí nínú orúkọ ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala pé á ah, lóòótọ́ orúkọ ọlọ́wọ́n ọba dá o ṣùgbọ́n ó wá láwọn ibi tó kù sí náà ni kò níbi tó kù sí ó dópin yányán ó dédi hẹ́ndì níbi dáadáa kò níbi kan tó kù sí kò lábùkù kankan pé ah, bó ṣe dáa tó àwọn ẹnu àwọn ibi tọ́ka kù sí náà ni ntọ́lọ́ba ní káfíìrò yẹn orúkọ rẹ̀ nìyẹn abẹ́ẹ̀kọ́ ni lìtìmáàlìhà aláṣifáàtìhì alkẹrìmà nítorí pé àwọn orúkọ ọlọ́wọ́n ọba yìí ó kó sínú àwọn ìròyìn ọlọ́wọ́n ọba elétọ́ jẹ́ ìròyìn àpọ́nlé kò sí orúkọ ọlọ́run ọba kan àti kó jẹ́ pé kóró yìí ọlọ́run ọba sínú wíwá yìí so torí pàwọn orúkọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó kó àwọn ìròyìn ọlọ́run ọba eléyìí tó jẹ́ ìròyìn alápọ̀nlé kò sínú kama fi qawlihi ẹgbẹ́ bó ṣe wà orúkọ eléyìí tó dáa jùlọ alhusna orúkọ tó dáa jùlọ tọ́lọ́wọ́n bá ní í ṣe fad'uhu biha ẹ máa fi orúkọ yìí ẹ máa fi pè ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kí lọ́wọ́n bá ní kí láti ròyìn orúkọ rẹ̀ ó ní alhusna àbí òun ló dáa jùlọ ó dógóńgó níbi dáadáa ó dópin níbi dáadáa nítorí náà ẹ máa pè ọlọ́wọ́n bá pẹ̀lú àwọn orúkọ yẹn wa qawlihi ta'ala àti gbọ́nà lọ́ba tó sọ pé ayyamma tad'u eléyìí kéyìí tẹ́ bá pè nínú àwọn orúkọ ọlọ́run ọba falahul asmaul husna títọ́ ọlọ́run ọba nìkan ní ṣe àwọn orúkọ tó dáa jùlọ الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى محل شاهد من فله الأسماء الحسنى gbogbo eléyìí kéyìí tẹ́ bá fi pe ọlọ́run ọba nínú àwọn orúkọ rẹ̀ kò sílè tẹ́ pè ń bẹ̀ tí ò wọlé torí pé falahul asma'u alhusna títọ́ ọlọ́run ọba ní í ṣe ọlọ́run ọba ló ní òun nìkan ló sì ní kí ni àwọn orúkọ tó dáa jùlọ tó dógóńgó tó dópin níbi dáadáa pé báyìí sì lẹ́yìn rẹ̀ náà wá sọ ọ̀rọ̀ tó fi parí áyà yẹn nínú suratul Waqi'ah wọ́n wá ní wàlásùnà nùrí ìdú anazikọ̀rọ̀ kàlámà mọ̀tàkàlìní náà fi ismi wal musamma ṣẹ̀rí masalatul ismi wal musamma masalatul lágbára ni o masalatul àkọ́díyà masala àkídà ni o oye bá yín sí òun ló jẹ́ kí n sọ fún yín lẹ́ẹ̀kan pé ṣẹ́sà ń gbọ́ mi torí pé ẹnu nǹkan tí mo kàn lò nínú àyà níbi láti fi tẹ̀síru àyà yìí onìkan lèmi kàn fẹ́ mú jáde ń bẹ̀ ẹ́ bàbá wa sọ wípé wà lásìlá nuridu anazikoro kalama almutakallimina fil ismi wal musamma wọ́n ní àgbàlérò níbi tá a wáyé àgbàlérò láti sọ̀rọ̀ láti mú wá láti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn almutakallimin anazikoro kalama almutakallimin kéde àwọn jahamiya mu'tazila asha'ira àwọn náà ń pè ní al-mutakallimun àfáàtọ́ lẹ́ẹ̀kan páwọn ní sufi ṣe ilhad níbi orúkọ lọ́wọ́n ba ṣàpé lóòótọ́ ni mo lóòótọ́ ni àbí ẹni fún mi lápòjú ibi méjì nínú àwọn ilhad táwọn sufi ṣe nípa orúkọ lọ́wọ́n ba àbí méjì àbí mẹ́ta lẹ́yọ̀kan Thank you. Hmm, kí sọ bá náà ń pè nìyẹn wọ́n kàn ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run ni. Hmm. Hmm? níbi àwọn sèfáàtì ọlọ́run ọba nìyẹn yìí ò ní lóòótọ́ àwọn oníṣúfí máa ń sọ láwùjọ wa ṣùgbọ́n ẹlòmíín náà lè sọnù àwọn aláìmọ̀kan náà ẹ̀hẹ̀ àwọn kírísítẹ́nì náà máa ń sọrú nǹkan báwọn. ó yá mo fẹ́ kí ẹ má pèjú ìwà ni àwọn fídíà náà máa ń sọ yín ná so irú ẹ̀ ni irú àwọn àpèjú ìjọlẹ́kẹ́ mú wá gangan nìyẹn táwọn onítúfi bá ń ṣe àzíkìrì wọ́n máa ń ṣe ìlhádì lórúkọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kò tí báyìí sìn wọ́n máa ń ṣe ìlhádì gan ṣòbí gán máa pọ́ ọlọ́run ọba ní húwà húwà húwà húwà àbí hù hù hù hù àbí àbí aláhù aláhù aláhù aláhù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe wọ́n máa ń ṣe ìlhàdì dáadáa níbi àwọn orúkọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala máa ń ṣe ìlhàdì tó máa ń sàwọn àdìkiri wọn. so tábàlà wọn ń fa ismullahi al-azami ẹ so wọ́n máa ń ṣe ìlhàdì wọ́n máa ń ṣe ìlhàdì dáadáa torí pé wọ́n sọ fún yín pé àwọn orúkọ ọlọ́run ọba kan táwọn bá ṣe dọ́rbù ẹ̀ àbí táwọn bá ṣe dọ́rùbù àwọn orúkọ ọlọ́wọ́ báyìí ó lè gbé nǹkan báyìí jáde nǹkan tó wá láwọn lè gbé jáde wọ́n mọ̀ á fà ẹ̀jẹ̀ náà sábàáyé ẹ̀yẹ bá ṣe máa ń ṣe dọ́rùbù suratul fatiha wọ́n máa ń ṣe dọ́rùbù wọ́n máa ń lù wọ́n máa ń ṣe dọ́rùbù ayatul kursi wọ́n wá gbé nǹkan kan rédèrèdè kan jáde nǹkan rédèrèdè tó bá gbé jáde náà máa fà nǹkan tó bá ń fà yẹn wà ní táwọn bá ti ń fa nǹkan o ayatul kursi làwọn fà látòkèdè lẹ́yìn pé àtúrò báwọn ti ṣe dọ́rùbù ayatul kursi sínú nǹkan tí àwọn fà yẹn yóò wá jẹ́ gbólóhùn kan tí òun ò ní gbò tó ṣe fà ẹsẹ báyìí sìn so bí ahamu sakaku Allahu yasu ẹsẹ báyìí sìn ahamu sakaku Allahu yasu ahamu sakaku Allahu yasu ẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọlé dùn ìdí bẹ́ẹ̀ ẹ tó yé àbí so wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe ilhad níbi orúkọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wọ́n máa ń ṣe ilhad dáadáa. so tí ẹ bá lọ tẹ bá lọ wá mímọ̀ nípa nǹkan tí àwọn Sufi ń pè ní alhakikotul ilahiyya àti alhakikotul muhammadiyya ẹ mọ̀ pé àwọn Sufi kó sí kúfùrù gan o àwọn Sufi inú kúfùrù òun ni wọ́n ti ń sẹ̀mí o ọlọ́run bá kó sànà wa ìdí bá yìí so mo kàn mú yẹn náà wá so nítorí àti fẹ́rẹ̀lẹ̀ pé nínú àwọn tó kó sí ìlhádì dáadáa wọ́n ní làwọn oníṣòfì wà àbí so wọ́n ní wàlásùnà lórí ìdù anáfíkọ̀rọ̀ kàlámà alìmùtàkàlìmí na fi ismi wal musamma hali ismu huwa al musamma aw la wọ́n ní àgbàlérò láti mú ọ̀rọ̀ àwọn almutakallimun wa nípa al-ismu al-musamma wípé tí halil ismu wal-musamma àwùlà wípé tí ó kọ òun náà ni ẹni tó lórúkọ ni tó kọ àtẹni tó lórúkọ tí nǹkan kan náà ni wọ́n ni àbórúkọ yàtọ̀ sẹ́ni tó lórúkọ wọ́n ní nǹkan fẹ́ mú wá ń bì لأن مرادنا هنا بيان معنى الآية لأن مرادنا هنا بيان معنى الآية wọ́n nítorí pé èròǹgbà wa bí níbi tá a wà yìí èròǹgbà wa ni ká ṣàlàyé kí ni mọ̀rọ́dù áyà fíbà ní sí so nǹkan tá a bá kàn ní bùkátà sí láti fi ṣàlàyé kí ni èròǹgbà áyà yìí òun náà ní bùkátà sí láti mú wa ń bì so kìí ṣe èròǹgbà wa ni pé ká sọ̀rọ̀ ká masala al-ismu wal-musamma ká wá tẹ́lẹ̀ masalatu al-ismi wal-musamma ká wá tẹ́lẹ̀ ká máa sọ kí làwọn ẹni tó bá fẹ́ tàwọn sáà dáadáa tó bá fẹ́ kà nínú àwọn tí yẹn lè kà nípa masalatul ismi wal musamma oníkẹ́ lọ ka muqaddima muqaddima tu tafsir ibn kathir àwọn ọ̀rọ̀ tí síwájú tí al-imam ibn kathir tó sọ nínú tafsiru rẹ̀ kó tó bẹ̀rẹ̀ tafsiru suratul fatiha kó tó bẹ̀rẹ̀ tafsiru àwọn muqaddima kan bẹ tó gùn gan tí kí jẹ́ ìmọ̀ ńláńlá ó wà ń bẹ̀ tó yẹ sí pé a lè rọrọ̀ kúrò ń bẹ̀ tó yẹ sí gbogbo ẹnikẹ́ni tí ó bá jọ máa kẹ́kọ̀ọ́ tó lè kà máa gbà yín ní márùn kẹ lọ ka ọdímọ̀ yìí ó ṣe pàtàkì jà ó kún fún ọ̀pọ̀lọpọ̀ mímọ̀ ó kún fún ọ̀pọ̀lọpọ̀ kí ni mímọ̀ òye báyìí sì so masalatul ismi wal musamma wọn ṣàlàyé rẹ̀ mbẹ́ òye báyìí sì so tí wọ́n wọ́n tẹ́ ọ̀rọ̀ lẹ́ńbẹ̀ dáadáa so kìí ṣe àsìkò sìn ní amọ̀sán yẹn inshallah karim so ó ṣe ṣe kí a padà bá pàdé nínú àwọn tíra àkídà tí a ń kà ó ti yé so nígbà tí ó bá tásìkò tó kí a sọ̀rọ̀ lórí ẹ̀ nígbà yẹn pẹ̀lú gbẹ́lọ́mba a máa sọ̀rọ̀ lórí ẹ̀. Naam. àgbẹ̀ ń sọ kìíní kan sí. ẹ́ ok síbi tí mo dúró sílẹ̀ ara mi létí àbí so mo rí ibi tí mo dé ń bì mo kàn rọ́ọ̀ kan ń bì mo á wò pé ṣé kí á sàǹfààní pẹ̀lú àbí ká má sàǹfààní pẹ̀lú ẹ jẹ́ pẹ̀lú ẹ̀. wọ́n ní fatadọ́mọ̀nà kàlámùhù rahmatulahi alayhi فتضمن كلامه رحمة الله تعالى علينا وعليه احتمال كون المراد tẹ̀nzí usmillahi amma alhadafihi mulhidin wọ́n ní fatadammana kalamuhu rahmatullahi ta'ala alina wa alayhi ọ̀rọ̀ bàbá wa alàlámàtù muhammadu al-amina shinqiti wọ́n ní ọwá kó sínú nínú tafsir wọn láti rí lẹ́yìn nínú adwa'ul bayan fi ìdọ́ ìkùrán ìdìkùrán láti rọrọ̀ tí wọ́n káyé ó kó sínú kọ́lọ̀wọ̀n bá kó bá wa kẹ́ wọn kọ́lọ̀wọ̀n bá kó kẹ́ wa kó sì bá wa kẹ́ àwọn náà ihtimala kawni murad ó kó sínú wípé ó ṣeṣe kọjá sí pé nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú àyà sabbihisma rabbikal a'la ó ṣeṣe kó tanzihu ismillahi amma alhadafihi mulhidud òun náà ni ìsàfọ̀mọ́ orúkọ ọlọ́run ọba ìfọ orúkọ ọlọ́run ọba máa kú níbi ilhadi tí àwọn almulhidud ṣe nípa rẹ̀ hmm? kàhtimali tanzi illahi ta'ala an kulli ma la yaliqu bi jalalihi gẹ́gẹ́ bí a ti fọ ọlọ́run ọba mọ́ eh? gẹ́gẹ́ bá ti fọ ọlọ́run ọba mọ́ kú níbi gbogbo nǹkan tí ò lẹ́tọ̀ọ́ títí tóbi ọlọ́run ọba táwọn èèyàn fi ń tutọ́ dọ̀ كما تضمن عدم لزوم كون الاسم هنا بمعنى المسمى كما تضمن عدم لزوم كون الاسم هنا بمعنى المسمى gẹ́gẹ́ bó ìjẹ́ sí pé ọ̀rọ̀ wọn tó kó sínú bákan náà àìjẹ́ túláàsì àìjẹ́ dandan kí orúkọ níbi tá a wà yìí kó túmọ̀ mùsàmá ẹ̀rí mi gbọ́ yìí nǹkan aláwọ̀kọ́ tọrọ wọn bàbá kó sínú bí wọ́n ní fatadammana kalamuhu rahmatullahi alayna wa alayhi ihtimala kauni al-muradi awari alamatu tansisi mbẹ wọ́n ní tanzi usmillahi amma alhada fihi mulhidun wọ́n ní ọ̀rọ̀ bàbá kọ́lọ̀mbà kọ́kẹ́ wọn kó sì kí náà ó kó sínú pé ó ṣeéṣe kọjá sí pé in tó ń gbà lérò pẹ̀lú àyà yìí òun náà ní kíni ká fọ orúkọ Ọlọ́run ọba mọ́ kúrò níbi ilhadu àwọn oní ilhad àwọn alùmùsídù ní ilhadu wọn káfọ orúkọ ọlọ́run bá mọ́kù ń bẹ̀ kàtìmáàlì tẹ̀nzí ìláhi ta'ala an kulli ma la yaliqu bi jalalihi gẹ́gẹ́ bí a ti fọ ọlọ́run ọba mọ́ ọba tó ga kú gẹ́gẹ́ bá ti fọ kàmá tàdọ́mọ̀nà àdàmà lùzúmi káwọn ìsmi húnà bìmánà mùsàmà yẹ bó jẹ́ pọ̀rọ̀ wọn tó kó sínú bákan náà pé àìjẹ́ dandan pé kó jẹ́ sí pé orúkọ níbi tá a wà yìí nínú àyà tá a wà yìí kọ́ jẹ́ sí pé ó ń túmọ̀ àlùmùsàmà káwá sọ yìí pé ntọ́lọ́wọ́n bá ń sọ bí ni pé sabbih rabbakal a'la ẹgbẹ́ bí alimami kúrò tóbi ṣe tún nìyẹn sabbih rabbakal a'la ẹ̀rí kọ́ fẹ́ jọyín lójú pé ah, báwọn yẹn ti ní pé ismu ń bẹ̀yẹ àlùmùsánmọ́ náà ni pé ọlọ́run ọba gẹ́gẹ́ náà ànábì ní kí ọlọ́run ọba máa ọlọ́run ọba náà ni ọlọ́run ọba sọ pé kánẹ́bì máa fọ̀ mọ́ ọlọ́run ọba náà ni ọlọ́run ọba sọ pé kánẹ́bì máa fọ̀ mọ́ <laughs> so pé sẹ́bì rọ́bàkà àlàálà lọ́lọ́run ọba máa fọ̀ mọ́ sọ pé àwọn ní al-ismu huwa al-musamma al-ismu bi ma'na al-musamma sọ wọ́n ní ìtọ́rọ̀ bàbá kó sínú ń bí òun ni pé kìí ṣe dandan ni kó jẹ́ pé ibi tá a wà yìí kìí pé dandan ni kí ismu wa jẹ́ kó wá túmọ̀ al-musamma wàlàálànà núrídú mujmala bayani zalik wàlàálànà núrídú mujmala bayani tilk wàlàálànà núrídú mujmala bayani tilk ok kò tí ẹ ti parí síbẹ̀ wala'allana nuridu mujmala bayani tilka an-nuqat wala'allana nuridu mujmala bayani tilka an-nuqat insha Allah so wọ́n ní ó ṣeé ṣe kí a kó mujmal yẹn ni pé bọ́rọ̀ gidi odidi tí èsì ìfọ́síwẹ́wẹ́ ó ṣeé ṣe ká kó odidi àlàyé àwọn point yẹn wá inshallah ó ṣeéṣe ká kó àwọn àlàyé odidi tí ó sàlàyé ìfọ́síwẹ́wẹ́ nípa pọ́ìntì àwọn pọ́ìntì yẹn ká kó wọn wá inshallah ó ti yé wọ́n ni amma tanzihu asma'illahi fa huwa ala iddati ma'ani amma tanzihu asma'illahi fa huwa ala iddati ma'ani wọ́n ni ṣùgbọ́n ká fọ àwọn orúkọ ọlọ́run ọba mọ́ ó láwọn ìtumọ̀ tó pọ̀ gan minha nínú ẹ̀ onáni tanzi'uha tanzi'uha an itlaqiha anil asnam òun náà nínú ẹ̀ nínú àwọn ìtumọ̀ tó ní òun náà ní ká fọ àwọn orúkọ ọlọ́run ọba mọ́ kúrò níbi ká máa fi sọ òòṣà kàláàtì wàlúùzà ẹgẹ́ bí aláàtì àti àlúùzà sàn orúkọ ọlọ́run ọba ní méjèèjì wọ́n wá kọ́ ìní ẹ̀ wọ́n á fi sọ òòṣà wọn àbẹ́ẹ̀kọ́ ni wasmil aliha so àti àwọn orúkọ àwọn òsà tí àwọn kèfèrí àwọn ẹlẹ́bọn sìn wà minha tanzi'uha 'ala al-lahwi biha wal-la'bi nínú àwọn ìtumọ̀ tí ìfọ orúkọ Ọlọ́run ọba ìfọ àwọn orúkọ Ọlọ́run ọba má tó kó sínú òun náà ní ká fọ orúkọ Ọlọ́run àìforúkọ ọlọ́run ọba sàwàdà ìfi sàwẹ́wà كالتلفظ بها في حالة تنافي الخشوع والإجلال ẹgẹ́ bí ká máa pe orúkọ ọlọ́run bá láwọn ìṣesí nínú àwọn condition tó yẹ sí pé ó àwọn condition tó yẹ pé téèyàn bá wà àwọn condition yẹn àwọn condition tí ó tako pé èèyàn ń tẹríba fọ́lọ́run ni èèyàn ń gbọ́ lọ́wọ́n ọba tóbi ni kéèyàn máa dárúkọ lọ́wọ́n ọba kó máa forúkọ lọ́wọ́n bí kéèyàn wà ní inú fíìmù ọmọ wa sorúkọ ọlọ́run bá lọ́sùn hálà tààlà ẹni tí ń forúkọ ọlọ́run bá ṣeré nínú fíìmù ṣé hálà tó wà yẹn ṣé hálàtul khushu ni ṣé hálàtul ìjìláàlì ni ṣé ìṣe ti pé ó ń tẹríba fọ́lọ́run bá ní fi ń porúkọ ọlọ́run bá láyé yẹn ṣé ń torí pé ń gbọ́ ọlọ́run bá tóbi ní fi ń porúkọ ọlọ́run bá láyé yẹn ń forúkọ ọlọ́run

bẹ́ẹ̀lẹ̀ ni ká máa ṣe kọ́mẹ́dì ká máa ṣàwàdà ká máa dárúkọ Ọlọ́run Allah subhanahu wa ta'ala ká máa dẹ́rin pàwọn èèyàn ká máa dárúkọ Ọlọ́run àbáwọn tó ń pè ní wàásù láwùjọ wà fẹ́ pé ìrégbè ni ẹjọ́ lọ sáà máa ń sìn tí ò sí bẹ̀rù Ọlọ́run bá ń bẹ̀ tí ò sí bẹ̀rù Ọlọ́run bá tóbi ń bẹ̀ sóye so kàmá ń ya àbáṣe bí há wáyà lù ú gẹ́gẹ́ bí ẹni tí ń forúkọ Ọlọ́run ọba ṣeré tí fi ń ṣàwàdà tí fi ń ṣawẹ́wà wànàfíìrù hu màá yà lù ú an salatihi wọ́n ní irú àpèjúwe tó jọ bẹ́ẹ̀ òun náà ni kí a máa ṣeré kí a máa ṣe láhùú kí a sì máa gbàgbé lórí ìrun kí a máa gbàgbé ìrun yàn kí a máa máa fọkàn sí ìrun kí a máa ṣeré kí ìrun máa fi bọ́mọ̀ yàn lọ́wọ́ so ẹgbẹ́ gbígbóná lọ́ba tó sọ pé fawailun lil musallina alladhina hum an salatihim sahun ọlọ́wọ́n bá ní ibi dandan ọlọ́wọ́n bá kó ma bá àwọn akírùn náà àwọn akírùn náà ẹ̀rí pé tàbá yìí tú pé ibi dandan náà bá kọ́ ma bá àwọn akírùn náà ìtumọ̀ rẹ̀ ti kílẹ̀ pé ó kì ó láwọn akírùn kan tọ́lọ́ bá ń bá wí tàbí al-musalli lil-musalli abẹ́gbọ́ni fàwáìlú lil-musalli bí tààrí ó láwọn akírùn kan tọ́lọ́ bá rí jẹ́ bá wí ibi dandan ọlọ́run ọgbọ́n kan nínú iná eléyìí tí ọyún àti ètútù àwọn ọmọ náà máa sàn lábẹ́rẹ̀ ẹjẹ́ bí àfáàwà alimamu tọ́bárí ẹyẹ bá ṣe tu nígbà tó ń túmọ̀ ọ̀wáyé lólílì mọ̀tọ̀fìfì ó ti yé so kọ́ máa bẹ fún àwọn akírun náà alladhina hum an mhm. so àwọ́gbẹ̀ha fi ghairi mawdi'iha nínú àwọn ìtumọ̀ tí ká forúkọ Ọlọ́run ọba mọ́ tó kó sínú òun náà ni pé àbí agbọ́dọ̀ kọ Ọlọ́run ọba mọ́ kó ń bi wọ́gbẹ̀ha fi ghairi mawdi'iha níbi pé ká máa gbé orúkọ Ọlọ́run ọba sí àyè tí èta rẹ̀ àyè tí ó yẹ ká gbé orúkọ Ọlọ́run ọba sí ká síbẹ̀ kanafshi saubi ẹgẹ́ bíi kéèyàn máa tẹ orúkọ Ọlọ́run ọba sára sọ awil firash àbí ká máa tẹ orúkọ ọlọ́wọ́n bá sára ìtẹ́ ẹ́ sáàyè tó yẹ ká gbé orúkọ ọlọ́wọ́n bá sí ni ẹ̀rẹ́bẹ́kẹ̀ sáàyè rẹ̀ àbí ká mú orúkọ ọlọ́wọ́n bá kátẹ̀ síwájú ṣọ́ọ̀pù wa ká mọ́ forúkọ ọlọ́wọ́n bá ká mọ́ fi sọ ṣọ́ọ̀pù wa ṣọ́ọ̀pù tó ti ń tajà ó orúkọ ṣọ́ọ̀pù ti ẹ nìyẹn La, ẹ̀hẹ̀ so àbí ká máa tẹ orúkọ ọlọ́run ọba sára mọ́tò sára ọkọ̀ àdékẹ́ tẹ orú Allahu Akbar ilé ìtẹ̀ tó wá burú jù gbogbo àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá kó fọ̀nà mọ́ orúkọ ọlọ́run ọba sí abẹ́ bàtà abẹ́ bàtà míì Nike ṣe bàtà kan lásìkò kan ìmọ̀bọ́yẹ rí bàtà yẹn àwọn èèyàn àwọn èèyàn wọ́n wọ́n post àwọn kìíní yẹn gbà yẹn láti láti tahzir fún nǹkan yẹn so gbogbo ẹnikẹ́ni tó ṣe tó post kìíní tó ṣe tahzir fún kìíní ń gbà àti gbogbo ẹni tó rí tó bínú ọlọ́run bá kó bá wa ṣe dáadáa fún wọn gbogbo ẹni tó rí tínú rẹ̀ bàjẹ́ Nike wọ́n wá lọ ṣe bàtà wọ́n wá kọ Allah tàbí bàtà yẹn so that ẹ máa wá tẹ ọlọ́run ọba mọ́lẹ̀ lábẹ́ bàtà ibi tó yẹpẹrẹ jù tẹ́ẹ̀ fi ń tẹ̀lẹ̀ níbi tó yẹpẹrẹ jù lára ọmọ ànábì ádámà tí yẹn fi ń tẹ̀lẹ̀ kó wá jẹ́ pé bẹ̀lẹ̀ wà lọ́kọ̀ Allah sí ẹ fi tẹ̀gbẹ́ fi tẹ̀ gbogbo ẹ̀ ẹ̀tí ọ̀nà sáà ẹ̀gbẹ́ yẹn tó ń burú gan ẹ̀ so kófúrú nìyẹn tí ò sí èméjì ń bẹ̀ so wàmínà tẹ̀nzíwá ومنها تنزيئها عن المواطن غير الطاهرة nínú àwọn nǹkan tó kó sínú ìsàfọ̀mọ́ orúkọ Ọlọ́run Ọba nínú àwọn nǹkan tó kó sínú òun náà ni kí a fọ orúkọ Ọlọ́run Ọba mọ́ kúrò níbi ìmọ̀ gbé orúkọ Ọlọ́run Ọba yẹn wọ àwọn àyè tí ìtàyè tọ́ mọ́ ìmọ̀ gbé orúkọ Ọlọ́run Ọba wọ àwọn àyè tí ìtàyè mímọ́ a gbọ́dọ̀ fọ orúkọ Ọlọ́run Ọba mọ́ kúrò níbi irú nǹkan bẹ́ẹ̀ وقد كان صلى الله عليه وسلم إذا دخل الخلاء نزع خاتمه wọ́n ní dájúdájú ànábì sallallahu alaihi wasallam inú òṣèṣì rẹ̀ tí ó gbajúmọ̀ ta màmá tí wọ́n sì gbẹ̀gbẹ̀ wá lórí ẹ̀ òun ni pé sallallahu alaihi wasallam tó bá ti fẹ́ wọlé ẹ̀gbin ànábì a máa bọ́ òkà rẹ̀ lima fihi min nafshi muhammadin rasulillah nítorí pé ó wà ń bí òkà ànábì sallallahu alaihi wasallam wọ́n tẹ muhammadun rasulullah síbi òka anabi sallallahu alaihi wasallam ẹjí kúrúkọ lọ́wọ́ bá ti wà mẹ́ rasulullah allah tó wà mẹ́ yàrí anabi wá fẹ́ kí àtàní bá ti wá fẹ́ wọlé ẹ̀gbẹ́ báyìí anabi gbàgbé yóò bọ́ òka yẹn síta ni kò báyìí sì sallallahu alaihi bóyá sínú pépà kan bóyá ọkọ̀ lẹ́kṣọ̀ kan àbọ̀kọ kéwù kan àbọ̀kọ kí nìkan torúkọ ọlọ́run bá wà ń bẹ̀ máa rántí máa wà pò rẹ kó tó wọlé ẹ̀gbìn kó máa fi síta o àbí wọ́n tí Quran ń bẹ lára rẹ àwọn pocket Quran máa mú Quran yẹn síta kó o tó wọlé ẹ̀gbìn òye bá yín sì torí pé a gbọ́dọ̀ kọ orúkọ ọlọ́run ọba mọ́ kúrò níbi ká mú wọlé ẹ̀gbìn òye bá yín sì ẹyẹ bá Nabi sallallahu alaihi so. Uh, mo rò pọ́jọ́ ti lọ àbí ẹ jẹ́ kí a dúró síbi iná Charlotte Kerim ó súnmọ́ kí a tún tẹ̀síwájú nígbà tí a bá tún ní tafsiru sura yìí so ibi táyì tẹ̀síwájú ẹ pé wọ́n sọ̀rọ̀ kan lókè ọ̀rọ̀ yẹn wọ́n mú wa ẹ rí pé wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo ní wọ́n sọ lókè òun náà ni pé wọ́n ní ولعلنا نورد مجمل بيان تلك النقاط إن شاء الله بعدين سنة نقع مسألة المسمى مسألة الاسم والمسمى مسألة سنة نقع أروكو أتنتو لأروكو أبي سواني ولعلنا نورد مجمل بيان تلك النقاط إن شاء الله واني أشيشي واني أشيشي كي أمو àlàyé tí yóò jẹ́ bọ̀rọ̀ gidi tí ò ní jẹ́ fọ̀ sí ọwẹ́ nípa àwọn pọ́ìntì àwọn pọ́ìntì tó wà lórí ọ̀rọ̀ yẹn ká mọ́ wá inshallah wọ́n padà mọ́ wá tó ó ṣeéṣe kó pé ńgbà tábà máa ka tábà tó máa ní tafsiru yìí kí n padà ṣàlàyé àwọn nǹkan yẹn fún wa ó sì bá yìí so nínú àwọn àwọn àfáà tí wọ́n tẹ́ ọ̀rọ̀ lẹ̀ dáadáa lórí áyà yìí sabbih isma rabbikal a'la nínú wọn ni bàbá wa al-allamatu Shinqiti nínú adwaul bayan fi idha al-Qur'an bil-Qur'an ló jẹ́ kí n lọ́bẹ̀ adwaul bayan fi idha al-Qur'an bil-Qur'an ká lè lọ sàǹfààní lórí nǹkan tí bàbá sọ nínú nínú tafsiru wọn lórí àyà yìí abẹ́ẹ̀kọ́ ni ìwé dẹ̀ nípa àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tó sàǹfààní púpọ̀ ní àbí tó jẹ́ kí a ní àgbọ́yé tó kún rẹ́rẹ́ tó rọ́jẹ́ ìfọ́síwẹ́wẹ́ nípa ìtumọ̀ sabbih isma rabbikal a'la abẹ́lẹ́ wọn bá kọ́ bá san wọ́n lẹ́sàn-án اتواتي اغبونا فلو ما قصوا عليه سنوي هذا والله عالم سبحانك اللهم وبحمدك شاء الله لا إله إلا أنت أستغفرك أتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته